Nigeria is a shito. so bá ṣe máa fi sílẹ̀ ní ẹ̀fẹ́ ìtẹ̀wá lórí backup channel wa ẹ tún lọ join wa lórí another platform a máa pa ilé thank you so much. so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá pé èmi á máa jẹ́ thirty first day of the month of December ìparí ọdún òun náà ni àtútù wà yìí Ọlọ́run á jẹ́ kí ọdún tuntun kó bá wa láyé kí wọ́n má fi pa ìtàn fún wa níwọ̀nba tó kù gbogbo ẹni tí fúndì kan àbí di twenty twenty three ò wọ́ọ̀kì fún yín kọ́lọ̀ ń jẹ́ kí twenty twenty four kó wọ́ọ̀kì fẹ́mi tó bá ṣe ń wọ́ọ̀kì fẹ́mi kó wọ́ọ̀kì fúndìlé mi kó wọ́ọ̀kì fúndìlé tiwọ́ náà máa jẹ́ kíyàn kankan fúlẹ̀ pé ẹ àwọn tó ń kígbe Yorùbá nation yẹn kò sí kankan tó lè mú jáde níbẹ̀ ìrọlọ́pa mẹ́wàá máa jáde níbẹ̀ mẹ́wàá ó máa jáde níbẹ̀ torí pé a ní give up we will continue we will continue we will continue until everybody máa mọ̀ pé ìran yorùbá fẹ́ bọ́ nínú oko ẹrú ni everybody la máa sọ fún a máa sọ fọmọdé a máa sọ fágbàlagbà a máa sọ fárúgbó gbogbo ẹni tó mọ̀ tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ ní twenty twenty four pé ìran yorùbá fẹ́ bọ́ nínú oko ẹrú tí wọ́n fura sí wọ́n gbọ́dọ̀ mọ̀ ó ti di dandan ó ti di dandan pé ìran yorùbá máa bọ́ àmọ́ ká tó bọ́ yẹn a máa ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ in tó ń wò yìí òun náà ń pè ní Liverpool Street tó bá lọ gbọ́ ìtàn Liverpool Street yìí wà á realize pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lọ́mọ wa ń rajà níjọ́ náà lọ́hùn wá rajà wá kó wá sílé gbogbo ẹ̀ náà ló ń ṣe láti bíbà ẹ̀ bọ̀ nísìn ẹ nígbà yẹn owó Nàìjíríà one to one lọ sọ fún wa àmọ́ nísìn owó yẹn ti di one thousand five hundred and fifty naira to one pound ṣe gbọ́ mi lẹ́ẹ̀kan sí one thousand five hundred and fifty naira to one pound a ti set up GoFundMe fún Koiki Media tẹ bá ti bá pàdé ẹ bá wa gbọ́ wọn sáwo one dollar fún gbogbo ẹni tó bá ti gbọ́ ibi tá a bá sọ̀rọ̀ dé yìí tẹ́ ẹ̀ bá rí líǹkì yẹn ẹ lọ sórí wẹ́bsáìtì wa www.koikimedia.com lẹ́ẹ̀kan sí ẹ lọ sórí www.koikimedia.com kẹ́ bá wa fi ọwọ́ sàwò ẹ ó kéré ó pọ̀ tá a bá rí fifty thousand people tó bá wa fi one one dollar one one pound ṣe it will go a very very long way so ẹ make sure pé ẹ bá wa wá ẹ link yẹn tẹ́ ẹ bá wá rí link yẹn ẹ lọ sórí gofundme kẹ́ type Koiki Media ẹ à ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún à ń palẹ̀mọ́ ọdún náà ní London báyìí mú kí yàwá Adéyẹyẹ happy birthday ẹ fún yàwá Lálùbáríkà a máa rí yín láìpẹ́ yìí a sì wà lọ́nà <laughs> Koi Kim Media bringing the world closer to your doorstep Mokini Australia happy new year Mokini New Zealand happy new year Mokini Brazil Mokini Cuba Mokini kí ní Cote d'Ivoire mo Liberia Mokini Benin Republic mo Professor Adébánjí Akíntóyè mo kí àwọn Biafra mo kí àwọn Arẹwà ẹ sọ fún Nigeria military pé a kì í ṣe terrorist right wa nípa afẹ́ Yorùbá nation a dẹ̀ ní mẹ́nu kúrò níbẹ̀ kò dẹ̀ sí bá bá ńlá ẹni tó lè stop ẹ̀ it's a movement movement yẹn máa máa continue ni ìwọ náà wá máa bí ọlọ́run pé tíwọ náà bá dé London tó dé America tó dé Canada tó ti jápa tó lọ káàkiri wàá rí pé yes ẹ̀tọ́ ni pé kíyàn máa béèrè ẹ̀tọ́ ẹ̀ it is part of our right lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ bá ṣe wá ń rí ètò wa mo kí yín ẹ̀gbọ́n mi Richard Alaba mo kí gbogbo ẹ̀yin ti Ìtàgàràwú live broadcast wa máa wáyé láti àwọn location kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ó máa wáyé láti ṣàgámù àwọn mùsùlùmí ó máa wáyé láti redeem ó dẹ̀ máa wáyé ní ìtagàràwú náà wọ́n dà pọ̀ ní program kan tó fẹ́ ṣe níbẹ̀ kọ́lọ́ọ̀bẹ lẹ́dùnmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo ọmọ yorùbá nílé ẹ má sọ pé kò sí àjẹ́ńdà pé wọ́n máa gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tá a bá sùn para wàá gba ilẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́ gbogbo àsìkò tí a fi ń pariwo yìí a fi ń stọ́pù àwọn dáràndáràn àwọn boko haram bó ṣe ń pa wọ́n ní plateau state yẹn bẹ́ẹ̀ ló pa wọ́n ní kaduna bẹ́ẹ̀ ni military ń ju bọ́ǹbù bẹ́ẹ̀ ni mílítírì ò ní agbára láti lọ pa àwọn Boko Haram tó ń pààyàn aráàlú ni mílítírì fi bọ́ǹbù lé so gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí èní ni the last day of the month nínú oṣù December èní náà sì ni Sunday kí ọba Elédùmarè lẹ́ẹ̀kan sí kó jẹ́ kó ṣeé ṣe gbogbo nta fẹ́ máa rí lé gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ àfẹ́bì kan tó máa sọ pé ilẹ̀ lówó ni ní Banana Island ní Lẹ́kì tí ó yẹ pé ibẹ̀ nìkan ni náà máa wà a fẹ́ iná ní gbogbo one hundred and ninety one local government of Yoruba land ìtafẹ́ nìyẹn a fẹ́ production a fẹ́ jẹ́ káwọn ọmọ wa kọ́ máa ṣe wàhálà tó pọ̀ jù a fẹ́ ìjọba tó máa jẹ́ titi wa ìjọba Nàìjíríà ò lè ṣe nothing nothing wọ́n lè ṣe fún yín gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ it is all lies Nàìjíríà tẹ́ máa celebrate ní first of January òyìnbó ló kó papọ̀ ọlọ́run kọ́ ló kó papọ̀ irọ́ ló ń bẹ níbẹ̀ àwọn òyìnbó ò believe in ọlọ́run nǹkan dẹ̀ ń lọ bó ṣe jẹ́ kó lọ àwa tá a wá bìlíìfù ní ọlọ́run ẹ béèrè pé ṣé nígbà tó ń kírètì nàìjíríà ṣé wọ́n pe ọlọ́run ṣé wọ́n pe ọlọ́run ṣé wọ́n dífá ṣé wọ́n béèrè lọ́wọ́ jésù kristi ṣé wọ́n béèrè lọ́wọ́ ànábì muhammad ọ̀rọ̀ ẹ̀sìn kan la gbé dání ọ̀rọ̀ ilé ayé ọmọ yorùbá là ń sọ̀rọ̀ lé lórí jẹ́ nǹkan sí ẹ lọ darapọ̀ mọ́ youtube wa ẹ̀yin tẹ́ wà lórí Koiki Media a máa pa facebook yẹn ká fáwọn tó wà ní instagram káwọn náà jẹun díẹ̀ ká tó máa kúrò ládùúgbò ìtorí òtútù wà níta ẹ lọ darapọ̀ mọ́ Koiki Media àti sọ fún gbogbo platform wa tẹ bá fẹ́ ṣì máa rí live free ẹ ẹ lọ darapọ̀ mọ́ thank you so